a month of spiritual purification, discipline, and social reform. May the peace and blessings of Allah subhanahu wa ta'ala be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam who was sent as a mercy to mankind. Our erudite scholar and Imam, who happens to be my teacher too, Arabic studies, Islamic studies, the chief imam of Ikare Akoko, the chairman, League of Imam and Alpha Akoko Land, the vice president, League of Imam and alphas in Ondo State in person of Ashik Abu Bakr Abbas, Imam is an offspring of Imam. Other eminent uh, imams, other Imams who are present here, respectable scholars, distinguished guests, the chairman of today's occasion and the chairperson, together with the entourage, distinguished officers of the various fire services, starting from our AC, CSF, Ekeonu Rashid in absentia, the two IC ff ògúngbà yìí bí dsf kudiratu suleiman the other dsf here present and officers of the federal fire service all other uh, persons that are invited one way or the other or that are here in one way or the other I greet you with the greeting of Islam, saying once again, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I was delighted when I was given invitation to deliver this lecture. What was that thing that made me to be delighted? Officers of the Federal Service, Fire Service, wanting a lecture in this blessed month, what is the relationship or correlation between the work and the blessed month of Ramadan? On getting to this venue, I was elated. And I have to say this, I want to express it. SF Oguba Ibi, DSF Kudirat Suleiman, and all other DSFs here. I was related. Your men are not only neat, they are smart. You will see that when you came to welcome me, I was astonished because I thought I'm going to see rack tank officers of the federal service. But indeed, what I see today has changed my opinion. And that is why they say that, you see, when you meet somebody, the first impression is going to last longer. And wherever I am, I'm going not only going to talk about you, but I'm going to portray the federal fire strategy. That their men are not only lit, they are not only smart, they are diligent have been silently looking at your conduct, the way you carry yourself. You have not only carried yourself with discipline, but I have seen sense of duty in what you are doing. Definitely. Why the federal government have employed your services, by the grace of God, we are sure that you are up to task. I pray Allah subhanahu wa ta'ala continue to strengthen you. Amen and continue to guide and guard you in your services so that you can deliver excellently to the Federal Republic of Nigeria. My brothers and sisters in Islam, I want to say I prepared this lecture in English, not because I cannot speak the Yoruba, but I believe I want to talk to people from different parts of the country who might not understand you, And I believe that this lecture might be sent to the headquarters in Abuja as part of your activities. And I believe the command in Abuja will not only recognize what you have done, but they are going to appreciate it. For there is nobody that is having physical part that is not going to have spiritual part and that is the work of the psychologist. Those who are atheists, who claim they don't believe in the existence of God, we link those ones to psychology. But they are going to be defeated when we ask them, don't believe in the existence of God, but how do you conduct your life? It's going to tell us that he's following his own whims and caprices. Then that is your Lord anything that guides you, that directs you, is the person you have taken as your Lord. So most things you have taken Allah as our Lord. Like we are fasting in Ramadan. If you ask us why, because he told us in the Quran that kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum wa antasumu tasumu lakum in kuntum ta'lamun. That is just the reason why we are fasting. It is a command from our Creator. But somebody else can fast. If you ask yourself, he going on hunger strike. Why have you decided to go on hunger strike? What is the rationale behind your going on hunger strike? You know, our fasting is not on hunger strike. We are not fasting as a protest to our Lord, but we are fasting in obedience to the commandment of our Lord, subhanahu wa ta'ala. I want to say that the topic of today cannot be overemphasized. The growing menace to security and safety in our society and Islamic perspective. Menace means a threat, a threat, growing threat, which can be beaten down to a state of no peace, a state where you are not at rest a, a state where you cannot predict what is going to happen next. So a menace. Okay, they say security. It's a growing menace or a growing menace to security and safety in our society. When we talk of security, we are talking about those who wants to maintain it and those who wants to break it. When we talk of safety, We are talking about a situation where you are protected and you feel protected. Sometimes you are protected, but you don't feel the, the protection, like the police. They are doing a lot of work, the Nigerian Army, armed forces generally, like the fire services, they are doing a lot of work. I have been one of those people that have complained. What kí làwọn panápaná ń ṣe? Ilé bá jó tán, wọ́n á ṣẹ̀wá dé. Èyí tó tiẹ̀ wá burú jù, wọ́n tún wá ní ká sanwó kí ṣe because we don't feel protected so that is where why this program is essential seeing you today has erased one of those things in my mind one of the achievements of this program you have won you have won over somebody who is going to project your name, who is going to project your organization by organizing this program. So that is why the, it's very important that the PRO you mentioned tó ń pè ní alukoro lẹ́ẹ̀kan yẹn alárinà nǹkan alukoro nítumọ̀ méjì láríwájú you made the point he's dead now rahimahullah ni Allah have mercy on him. Amen. ó sọ ọdún tí wọ́n bẹ̀rẹ̀ sí pe àwọn alárinà lálùkòrò tó láwọn oníròyìn tí ò gbọ́ yorùbá tí wọ́n lọ kọ́ yorùbá jùmọ̀ lò àwọn yẹn ń pè wọ́n lálùkòrò kóró nìkan tá à lù kiri ṣùgbọ́n alárinà somebody is a go between is representing you with other organizations is is creating what you can call cordial relationship is building bridges between the federal fire services and the public. Even with the other armed forces. Ṣé rí pé alárinà ni lukoro? Ó lukoro kí people not listen to him. But if somebody is going to go and do PRO work, public relation officer, he is going to bring you feedback. He is going to recommend for you do we need orientation for some people àwọn míì gbà pé ilé tó jó tẹfẹ wájú wá ní kẹ padà kẹ padà ó ẹ̀yin ni wọ́n lẹ̀ mọ́lẹ̀ yẹn tó fi jó ẹ má forí yín kó how do you enlighten such people so that they they, they have they, they, they have a change the, the perception of why there is fire so that they will know that maybe it is electric problem maybe it is some spark and some other things not believing that it is superstition, not believing superstition, but rather in what is real. So ìyẹn ni alárinà ń ṣe. Kérébé kò kàn jẹ́ PR wàá lọ máa fún wọn ní feedback. Ọ́fíìsì àwa tó mọ kí ló tún kù tá a ṣe kí iṣẹ́ wa lè máa lọ síwájú sí. Kọ́lọ̀ kó ṣàánú wa. Um, lẹ́yìn tí mo ti kí wa, tí mo sọ pé àkórí ètò tòní tàbí àkọlé rẹ̀ tó bá dé rénà ṣùgbọ́n kò rí níta tó forí sọ wọ́n ní òun ni àwọn ìpèníjà ńláńlá tó wà fún ààbò ààbò àti fẹ̀dọ̀lérí èrò ní àwùjọ wa pan Islamic perspective ìwòye kan pẹ̀lú ìwòye ti Islam well I it was carefully crafted and Islamic perspective we didn't say Islamic perspective because I am not an encyclopedia of knowledge as far as Islam is concerned so whatever perspective I'm given is going to be an just a perspective. Somebody else might look at it from other perspective and it's Islamic. So that is it. Ọlọ́run kò ṣàánú wa. I want to the officers tell you that in the world today, there are global voices on security and safety. I will only mention one here. Only one. That no nation can confront regional insecurity alone. Through our collective resource and cooperation, we have made significant strides tackling those threats. That is Nigeria's Minister of State for Defense at the 43rd ECOWAS Chiefs of Defense Staff meeting when he was talking, saying that the armed forces alone cannot confront insecurity. The federal service, I will talk about what are your responsibilities, inshallah, by the time I'm ending this program. Your own contribution from his perspective that they alone can't do it. Like in the society, people look up to the armed forces saying they are the one that can solve the problem. And that is why, that is one of the reasons why the problem remains hydra-headed. Okay, or let me say it remains unresolved because we have put the responsibility of maintaining the security and safety, or we put it only, we have held it only on the Nigerian armed forces. We have not looked at other places. They are human beings. They, they need to gather intelligence. I mean, I mean intelligence gatherings. Yeah, They cannot gather anything unless we cooperate with them. May Allah guide us aright. Security and safety in Islam are the foundations. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ààbò ìfọ̀kànbalẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o. The Quranic evidence for this is in Surah 5 of the Quran, Ayah 32. Allah said, Waman ahya'a faka'annama ahyan nasa jami'a. Whoever saves one life, it is as if he has saved all of humanity. Ẹn tó bá gba ẹ̀mí kan ṣoṣo là, ó dàbí ẹni kó gba gbogbo ẹ̀mí gbogbo ayé là Can you see the responsibility now of the fire service? Tẹ́ni ilé bá ń jóná, tẹ́nìkan bá kú ń bẹ̀ bí pé pa gbogbo ayé ni. ẹni tó bá hẹ́ẹ̀dì ibi tó bá gbọ́ pé ilé kan jóná ọmọ kan wá jóná mọ́ bẹ́ẹ̀ á ó yẹ kó sunkún mọ́ jù ni tó rọmọ tó kú yẹn a ò mọ̀ bóyá òun ló máa di ais part tó máa solve some of our problems in future. There is a professor of artificial intelligence at Adekunle Ajasin University Akungba Akoko who did his uh, inaugural lecture not just maybe two about a month ago. According to The NUC, National Nigeria University Commission, is the number one researcher of AI. Ọmọ àfin ni. Ó wálé ẹwà àǹfààní tó ti ń ṣe fádékùnlé ajá sí náà wọ́n ti create the faculty of computing lọ́tọ̀. Now in faculty of computing, a ní cyber security. A ní computer science gbogbo students máa ń lọ tẹ́lẹ̀. A ní ICT oríṣi kọ́ọ̀sì bíi márùn-ún. Ṣé ẹ̀mọ́ táwọn ọmọ tuntun rí kọ́ọ̀sì ṣe torí póun dé sáwọn ọmọ àkókò tẹ́lẹ̀ tí wọ́n bá ti cut off kọ̀ǹpútà two eighty wọ́n wá mú èèyàn bíi thirty àwọn yòókù ò ní rí kọ́ọ̀sì ṣe kọ́ọ̀sì ẹyọ kan di márùn-ún mo wà ń bẹ̀ ìjọ tó ń lọ pé ẹnìkan gba one eighty something ah mo ní kò ní yóò wọlé ó ní yóò ṣe cyber security bó ló ṣe fẹ́ wọlé tí wọ́n lọ gáàdì ó ní yóò wọlé yóò ṣe cyber security tẹ́lẹ̀ ọmọ yẹn ò bá máa rùn nígboro ni imagine kí prof yẹn kó ti jóná mọ́lé tàbí káwọn gbọ́mọgbọ́mọ ti gbé nígbà yẹn láyé ìgbà tá a mọ rinú igbó tọkàn ó balẹ̀ kéèyàn ó tún mọ kábẹ́pẹ jẹ lọ́nà ká mọ́ ń gòrò àwọn òbí gan ní bẹ̀rù ilẹ̀ bá aṣọ kíni ká mọ́ ń ṣe tí ò tí ì dé ilẹ̀ ti ń ṣù because there was security there was safety ká ní wọ́n ti gbé prof yẹn ta ló máa bá wa create faculty yẹn sí professor Ige tó pè wá tí wọ́n ti gbé ní ìjù ìta ògbólúńjọ yẹn bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lónìí ta ló máa bá wa develop Adékun Ajásin University bí bí professor ege ṣe di vice chancellor ẹ mọ bí wọn it's now fifty i think it's fifty fifth or fifty sixth inaugural lecture now projecting the, in the university name making it now to be twenty-first century university properly called gẹ́gẹ́ bí professor mi ni kò ṣe sọ tẹ́lẹ̀ ká ní ìgè òsì ń bẹ̀ ìgè sọ̀rọ̀ mọ́tò ṣẹ̀tíà. So that is why Allah said, I'm explaining the, the statement of Allah. If you save a life, you have saved the whole nation. Torẹ́ lomi ò ní mọ̀, tó bá yẹ ẹ̀mí kan, ó ti yẹ gbogbo ayé. Ó ti yẹ gbogbo ayé. Hmm? Ẹnìkan ló ní breakthrough àwọn drug. Ẹ wo egbò tá a kà sí lónìí. Ó ti pa àwọn èèyàn in 18, kí wọ́n tó discover penicillin màtẹ́gbò bá mú yẹn sí wọn kàn fi nǹkan rá ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́gbò bá mú yàn àwọn consultant àjòkò tí ẹnìyẹn ó máa kú tí nǹkan bá hàyàn lára but today as a result of discovery of penicillin people when they have wound they don't care because they know if they put it it's going to the same thing with cancer now people are doing a lot of research ẹni tó discover penicillin yẹn ká ní òsì security ń jọ́nà kí ni ó ṣẹlẹ̀ lónìí Lab wo ló ti fẹ́ ṣe research when people are now destroying institutions when I say institutions I do not mean academic institutions alone federal fire service is institutions. Nigeria Army is an institution Navy all those things universities hospitals people are now committing arson at Ipele the other time some people came burned down the police station there. The cars, everything was destroyed. Some people came to our work. So can you see it's now a menace? Something we are not in, in now in Usho. Last week, Thursday, people protested along the road about kidnapping at Usho. So it's now becoming a threat to those things that we have to look at. So the topic is, is, uh, is it's timely ìṣùà yesterday again ó ń bọ̀ ń bọ̀ láyé jọ ni wọ́n ń dé àwọn dé o ojú là tó torí náà gbogbo ẹ̀ ń bá yí ẹ̀mí kan oyè gbogbo ayé but Allah said I want you to look at this aya ó ní ó ti yẹ gbogbo ayé. Today we reflect on the growing threats to security and safety in our society and examine them through the lens of Islam. A fẹ́ wo nípa aṣọ yìí láti ibi àwo ti Islam. Ṣé ẹgbẹ́ kí ní káwá tí máa gbé sójú tá a fi máa rí tó jìnnà bí inú ìràwọ̀ telescope. Àwa fẹ́ fi ti Islam wò. Number one, security is a divine blessing. When you have security, you are enjoying the divine blessings of Allah. The time we were You see, world news in Nigeria before, all these things that is now happening in Nigeria, we have never experienced it before. We used to hear it in world news. Tó bá jẹ́ ròyìn Yorùbá ìròyìn aago kan, ní erékùṣù Cyprus, èèyàn mẹ́ta ni àwọn agbébọn ni wọ́n ti pa ní orílẹ̀-èdè Pakistan àwọn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ti fara gbọ́ta ní ilé ìjọsìn níbi tí wọ́n ti ń kírun ní àwọn àmọ́ pé sórí wọ́n dàrú níbẹ̀ yẹn àwa Nàìjíríà là ń sọ bẹ́ẹ̀ o yóò pé èmi muslim ń gbà bá rí mi pẹ̀lú orun bẹ̀mí tí bá ń bọ̀ church àwọn ọ̀ṣẹ́ àwọn wá fi jó pàdé mi àwọn tí ń wìn mẹ́mbà fi pàdé mi jó àtayọ̀ tí bá ń bọ̀ church ń sìn àwọn securities gbogbo kiri tí wọ́n fi ń check ara èèyàn ni wọ́n fi máa check mi ṣé èyí pọkùnrin fẹ́ ju bọ́ọ̀lù but tẹ́lẹ̀ tí wọ́n bá rí wa they will welcome us say àwọn win soul no no fear ṣùgbọ́n àwọn ọmọ wa tó di christian tí wọ́n bá wálé wọ́n máa wálé pẹ̀lú ìfàyàbalẹ̀ pa àlè pa àwọn even family christian tọmọ wọn di muslim èébú lẹ́ẹ̀bù ṣùgbọ́n kàn rẹ̀ balẹ̀ pé wọn ò ní pa mí wọ́n lè abuse ní sẹ́rẹ́ irú kí ló lọ ó tó jíjẹ́ ìlú just verbal something but it's not going to get to the extent that you feel threatened that your life is at stake. I don't think so then. ẹ wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ó ní wọ́n sọ jù ní pé ta bá ń ta bá ń ṣèjọsìn ká má ṣèjọsìn lóru mọ́ o tó gba àwọn christian tó wá ń ṣe vigil nǹkan tí wọ́n dẹ̀ gbà pé ló fi jẹ́ pé àṣẹ divine blessing láti enjoy sẹ́yìn Allah said in Surah 106 àyà 3 to 4 nìyí láti kọ̀rẹ́ṣì ni o. فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من عطش. Let them worship the Lord of this house who has set them against hunger and made them safe from fear. In this ayah, security is mentioned alongside sustenance. This shows that safety is as essential as food. A society overwhelmed by crime, violence, arson, terrorism, kidnapping, cybercrime, and moral decay cannot thrive àṣé bóúnjẹ ṣe pàtàkì ní security pàtàkì torí pé tí ò bá sí security tí ò sálàáfíà oúnjẹ tó wà náà lè jẹ. à ń jẹ oúnjẹ inú fún àyàfù irọ́ ni o ò lè jẹ oúnjẹ tí ò bá sí security. obìnrin pé even security precedes sustenance. a bá sustenance láyé ni o bọ̀ kó o tó lè jẹ́ ọkàn ẹ gbọ́dọ̀ balẹ̀ ẹ tọkàn ẹ balẹ̀ tí ò balẹ̀ tí ó lè jẹun yóò máa wo hàn hàn ni ebi ò lè àbẹ̀yàn fẹ́ jẹun wọn wá kó bàn ti àwọn tó ń jẹ pé ẹ máa jẹun ẹni tí ń jẹun ó máa wò kí hàn hàn ni tó ń jẹ yẹn lè wọnú sọlọ ní ẹ̀yà dúpẹ́ kẹsì lọ́run alẹ́bí àtàmọ́ mi jò ó fún yín jẹ́ ní bèbí he feeds you when you are hungry wà á mẹ́nu ní cough and he granted you safety which means sustenance and safety should be looked at as both essential ingredient in the society before the society can thrive. The messenger of Allah said, Man asba minkum aminan fi sirbihi mu'afa fi jasadihi inda ukutu yawmihi faka'annama izat lahu ad-dunya. Whoever among you wakes up secure in his home, healthy in his body, and possessing his daily provision, it is as if he has been given the world tó náà gbogbo ẹ̀yin tẹ́ ẹjí láàárọ̀ ẹ̀nà ó ti ẹ̀tún gbórí sí eré à ló ń gbọ́ ó tún wá róúnjẹ jẹ wọn ní gbogbo ayé láti fún ọ dpo kan sọ pé òun wà nílùú kan á onílùú yẹn lòun ti rí trọ́bù ó lòun kì í sùn àfi kí ìbọn wà níbi òun máa ń gbé ìbọn síbi òun máa fi ń rọrí ni He said he cannot meet in that town because as a result of insecurity in that town except that his rival will be under his head Only true heart tó ń fi ṣe dpo nílùú yìí. fire service ọlọ́run ṣàánú yín ọlọ́run jẹ́ kí security òde o tí wọ́n bá sọ náà sí iléeṣẹ́ ilé sùn wọ́n á pè yín lóru pé kẹ́tí wọ́n á paná. we see it now in America September eleven you know many fire officers that pay the supreme price like they used to say in the military Many fire officers died during September 11 now. That attack on World Trade Center. Even there are footages. People are dying because of the sense of duty that you have been given during training. And of course, the work on you psychologically, everybody now, you have to keep So, torí ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń ẹ fọlọ́ọ̀ má jẹ́ kí security dé tí wọ́n bá fi ná sí lọ́mẹ́wàá lẹ́ẹ̀kan náà mélòó lẹ fẹ́ pa. because of time. Number two, the great menace is to security and safety, which I've mentioned there. I just see what are the causes from Islamic perspective? My own angle as a scholar. One, weakness of faith or weak faith. It's one of the reasons. And people will now, somebody, anybody who is in the arts or social sciences we quickly criticize this same weakness of faith. Have you not seen the shouting Allah Akbar, La la la la? Have you not seen them? Then what are you saying? Are these people not having faith? So it's, it's going to start if somebody is a researcher. In Uganda, during the time of uh, Konde, the Lord's army, saying that they want, it causes insecurity as rebel now even the IRA, Irish Republican Army then, in UK, the Catholics and the Protestants. You know, the Irish Republican Army, when there was a problem between the Protestants and the Catholics, so many of them were professing faith, and yet their, profess their profession, um, that profession, I don't know whether that English is correct anyway, More English anyway. tí ò bá correct èmi náà create vocabulary kan nìyẹn <laughs> you know it happens like that somebody define he defined the democracy say government of the people by the people and for the people We whereas he wasn't a scholar he wasn't a political scientist in the university who is a professor a doctor who can now express opinion and from there the whole world took it Abraham Lincoln so professation <laughs> they were professing faith, yet by professing faith, the, the more they professed faith, the more they contributed to menace of uh, insecurity. So when I say weak faith, I know what I'm saying, and I want to explain. Weak faith, weak faith we meant here is different from the one being professed by bandits and those. That one is called religious extremism. Extremism means you are going out of the bound. You know, something is in the middle, then you are going extreme. And the Prophet sallallahu alaihi wasallam said, "Halakal They are destroyed, the extremists. Halakal mutanatti'un. The Messenger of Allah said, "They are destroyed." It's like a curse on them. the extremists, because they have gone outside the band of faith. So those who are professing faith here and there, and yet their pro profession about mo ṣe create òyìnbó ẹlẹ́dọ̀. Àwọn tó ń sọ pé àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn ìgbàgbọ́. Ìgbàgbọ́ yẹn wá di tí ò jẹ́ kí àwùjọ ó lè fẹ̀mí balẹ̀ mọ́. Wọ́n ti di aláṣejù nídìí ẹ̀sìn. Wọ́n ti kọjá ń tẹ̀sìn sọ. So When Jesus, I start from Jesus because Jesus came before Muhammad. When he was professing God's message in Jerusalem, there were people that opposed his message. Together with his disciples, they were 12 because there are 12 tribes of uh, Israel according to the Quran. Therefore, each disciple is a representative of each tribe. That is from Islamic perspective ṣe báwọn why has he not ordered their their death because he wasn't in a position of authority or power nobody is qualified to declare force making people to conform by force except the government and government is established by God whoever like you now the Muslim will give you your due respect because you are a representative of God here. That is our perception about leadership. So there, lè dọ̀gá bọ́lá òfin ìjọ̀gá. Tí n tẹ́ paláṣẹ we dialogue with you. A kò àjókòó àwa máa fi ikùn lukùn títí tọrọ òfin yẹra wa. Fún àpẹẹrẹ, àwọn ọmọ fẹ́ kírun. Wọ́n ní aago kan làwọn fẹ́ kírun ẹni tẹ́ bá délé láago mẹ́rin ẹ lọ máa kí ọlọ́run òbúrú náà ẹ méjèèjì pọ̀ they will not slap you i'm sorry neither are they going to cause any crisis yeah but rather they are going to send their representative to discuss with you why they have to pray tó bá jáwọn tó gbọ́n ni wọ́n ní à ọ̀gá irun táǹkì náà àtúmọ̀ ẹ̀bẹ̀ lọ́hùn fún yín náà kẹ́ mọ́ ní problem ọ̀gá mi bẹ́ẹ̀. ẹ eh, mọ̀ ní nípa àìké irun tọ̀sán sókè ní à ń ké wújẹ́wújẹ́ àdúrà yín ò já lẹ́nu wà torí pé à ń gbádùn leadership yín ọlọ́run ní jẹ́ kí wọ́n sá kí yín ọ̀gá ìwà ni ẹ mọ̀ kírun when I was in Futa we did it with one vice chancellor afẹ́mọ̀ kírun ní ibi tí lecture rooms wà alẹ́ ní ọ̀gá ìwà ní kẹ́kọ̀ọ́ kúrò professor yẹ ọmọ ìkọ́lé ni gbàtà wájọ dialogue awa ni ah we are not erecting any permanent structure we are praying on open field our mat we have some corner we are only is that all and yes that's all now ah only then you can go ahead ó rò pa fẹ́ kọ́ mọ́ṣáláṣí sí àwọn lecture area yẹn àṣẹ ló fi hàn pọ̀ sí wa ìgbà táwọn bá dálọ̀ pé rárá oníṣẹ́ yẹn ni ó ní ọlọ́mọ kírun ẹ̀wù nǹkan kálà bá dálọ̀ kí ló máa ṣẹlẹ̀ yunifásitì á bí náà wàhálà so that is why extremism ló ṣàlàyé díẹ̀ yẹ o so as a set now ṣe àpá àwọn lè declare war against ọ̀gá ṣẹ̀rí àsọ pé war wọn yẹn is wrong because they are not in position of authority they are not government so bí ṣẹ̀rí àsọ yẹn òun ló fà á tí gbogbo wàhálà yẹn fi ń ṣẹlẹ̀ àwọn yẹn ò sí government ó ní ò jẹ́ kí wọ́n lè dúró ní ògbóró tí wọ́n fi ń sá sínú igbó yẹn so tẹ bá fẹ́ ṣàlàyé extremism burú o mo ti ṣe lẹ́kṣọ̀ kan rí níbí àwọn ọ̀rẹ́ mi ní Katsina gbọ́n ní tó bá ṣe níbí ẹ̀wọ̀n àwọn apá ẹ̀ o wọ́n ní because àwọn èèyàn ò fẹ́ káwọn èèyàn wà enlightened so that they can continue to perpetrate and perpetuate what they are doing they don't want people to be enlightened so when you are a scholar you want to enlighten the people and you know people we follow logical reasoning something that is logical from the book he does his own exegesis I did my own eventually àwọn èèyàn á tẹ̀lé tó bá tó wà logical wọn ò dẹ̀ fẹ́ torí pé wọ́n fẹ́ perpetrate evil therefore weak faith tẹ́yìn ò bá gbọ́ Ọlọ́run gbọ́ so not extremism so is one of the causes when consciousness of Allah declines crime increases Ramadan trains us to develop self-restraint. Fasting teaches us to control even lawful desires. If one can abstain from food and drink for Allah's sake, one should certainly abstain, abstain from harming others. That's just the point I want to make there summarily. Number two, moral decay. The messenger of Allah said, every one of you is a shepherd and every one of you is responsible for his flock. That's the second one. Break, among these moral decays, breakdown of family structure, poor upbringing, and neglect of moral education contributes significantly to insecurity. Broken up, bàbá àtìyàwó ò wọ́n ti jà bàbá lọ́tọ̀ ìyá lọ́tọ̀ wọ́n sì bímọ ta ló fẹ́ mójútó ọmọ ìyá lọmọ wà lọ́dọ̀ ẹ̀ ìyá bàbá yẹn ò fún ìyá ló ń jẹ mọ́ ìyá wa ń sọ́ọ̀bù pé kí lòun ó jẹ ó ti gba ọjà oko lọ láago mẹ́rin ó wá fi oúnjẹ ọmọ yẹn lẹ̀ níbo ló mọ̀ tọmọ wà kó tó tọjọ oko dé The United Nations said we have about 10.7 million out of school children in the northern part of Nigeria alone, not the whole Nigeria. It is about 11 point something. I'm giving this statistic of some years back, or oh, not the present one. I haven't checked the present. Professor uh, is a professor of Islamic finance from uh, University of Ilorin. Professor um, professor in Unilon, that professor of Islamic finance, Professor Alaro, he said is it's not correct to say out of school children. They are only out of formal school. Here they are is also a school because they are being taught something. Ọmọ tí ò bá sí nílé ìwé tìjọba, ó wà nílé ibì kan. Tó bá gbọ́dọ̀ àwọn tó mutí ló wà ẹ̀kọ́ kan ló ń kọ́ ń bẹ̀ tẹ́bá lọ bẹ̀ẹ́ rí pé wọ́n máa ń kọ́ra bí ṣe ń gúngò bí wọ́n ṣe ń gúnbẹ̀ is in a school tó bá ti graduate is coming back to the society to become a threat to the security of the society. therefore broken home àwa mùsùlùmí pẹ̀lẹ́ o tí ń gbowó oṣù tí o fẹ́ fẹ́ yàwó mẹ́ta ṣé o lè mójútó torẹ́lómi ìsìn tó wá ti gba sálárì àkọ́kọ́ àgàgà anyway at the end ọlọ́jẹ́ kí n rántí I want to appreciate the minister for something because this is a reorganization but later I talk about that or let me even say okay <laughs> so what I'm saying the minister for interior what he is doing presently is a reorganization the correctional service former prison you know When you get there now, you see the officers. These are learned people, graduates, people who have undergone what we can liken in primary school to quantitative reasoning. People who can now think systematically, they can think logically. Kéwé kankan dédé gba àwọn ọmọ recruit wọn síbẹ̀. The society is now getting sophisticated. We now need people who are you have educational, intellectual background. Then you now give them the training you have. They will now be able to use their intellectual background to solve the emanating problem in the society now. Or like before, wọn kàn kó àwọn èèyàn sí wúruwúru. Ẹlòmíràn ọ́fíìsì àti pọ̀jù. Ah! Àwọn eléyìí ni wọ́n ń pè ní think tank tó wáyé pé kìí ṣe àwọn ọ́fíìsà báyìí ni kíní àtú burú jù báyìí lọ because àwọn èèyàn ò ní mọ how to to reason logically the minister we have to thank him for what he is doing. ẹ wọ̀rọ̀ fire ń sìn àwọn fire officer ilé ẹ rí ọ̀nà tí wọ́n fi máa máa tákù fire nígboro kò dìgbà tí wọ́n bá ẹlòmíì rò pé tí wọ́n pè fire kan gbé kíní fúfúfú uec ìgbà tí wọ́n bá máa róòlù program ọpọlọ síta ń sìn orientation for people Training people how to cope with simple fire accidents. All these things. Because you are now graduates of universities, polytechnics, colleges of education. You'll be able to reason logically. You'll be able to look at the societal problem because you have undergone what they call research in university. When even first degree, tẹ́ bá fẹ́ kọ project research You wọ́n ti kọ́ yín ọ̀nà tí èèyàn máa ń gbà ronú. So so, some people don't know. Wọ́n ti gbà yànjú. Ah, the modern society. Go to UK, go to US. See the type of officers they are having there. And this is 21st century. People who can cope with computing, people who can cope with, cope with artificial intelligence, people that can cope with simulation, people that can cope with remote sensing. Gone are the days, Yeah, you know, tí wọ́n bá fún yín sẹ́ńsọ̀ ń ẹ lè program ẹ lè ṣe bọ̀tẹ́ tí ò lọ school tí ó kà how does he cope with the programming you understand ní modern time ibi tá a jókòó sí ẹ lè mọ̀ pé náà ti ń jó nbì kan as a result yes now you can do that ṣé ẹni tí ò lọ school lè cope so ayé ìgbà yẹn àwọn ọ̀gá alábùjá àpèkó nìkan ló ní gbogbo training yẹn yẹn náà we are not graduate so it's doing a yeoman's job particularly the interior like àkókò ń bí akẹ̀rọ́kọ̀ panápaná ni kò sáwọn òṣìṣẹ́ tí wọ́n bá ti wá ń ṣe wọ́n àní wọ́n fẹ́ lu panápaná how many officers no one left on ground how many officers are on ground so what I'm saying in essence I'm mentioning here that made me to deviate ó ipe pé múra dike gan broken homes ṣé àwọn ọmọ tó wà broken homes lè padà di graduate tó mad officer I'm a teacher an educator to the core we have seen it now ẹ lọ sí well there's no problem ẹ lọ sí àdúgbò táwọn ọlọ́pàá bá ń gbé like okay ẹ rí àwọn ọmọ burúkú ń bẹ because àwọn ọ́fíìsà tí nígbà tí wọ́n ti transfer wọn táwọn ìyá wọn ò mọ bí tí wọ́n transfer wọn láyé ìgbà tí ò sí fóònù tí wọ́n bá ti transfer wọn lọ sí Calabar kò sí bàbá àwọn ọmọ yẹn ò wá ní mọ bàbá wọn mọ́ ìyá wọn á kàn já wọn jùlẹ̀ fún ìyá tiẹ̀ many of these students will now say they are living with their grandmother who is your father àwọn ni mi ò mọ bàbá mi ìyá ẹ̀ ó ti lọ èkó. you understand what I'm saying now so broken homes is one of the major causes of a, eh, eh, a major menace to, to, to, to insecurity injustice and corruption please tell me when it's ten minutes to the time I want to stop or you can give me the time I've spent forty-one minutes. Uh, you may be enjoying, but you have time for other things too. <laughs> Another thing is, so break down summarily now, that point. Breakdown of family structure, poor upbringing, and neglect of moral education contribute significantly to instigate. You know, not a war or human so that contribute significantly. There can be a contribution where it's not significant. You can ignore that but it's significant. Number C, the third one, injustice and corruption. Islam strictly prohibits injustice, which is called Zolomo. The messenger of Allah said, injustice is oppression, and oppression will be darkness on the day of judgment. Corruption in leadership and dishonesty in society fuel instability and resentment and some evil politicians. You know, Imam Ghazali mentioned it, one of our imams, centuries ago. He said there are only two sets of people. Àwọn agents sọ yẹn Yorùbá, àwọn méjì ló wà láwùjọ. The intelligent ones and the other ones. But when we talk of number, the intelligent ones are very few. Then these intelligent ones are divided into two the evil genius among them and those who are good. Oga, can you understand? Do you understand Yoruba? Let me. He said there are two sets of people in society: the intelligent ones and those who are not intelligent. Then these intelligent ones, who they are few. Despite the fact that they are few, they are also divided into two: the evil genius among them, and those who are good. He said, now, unfortunately, The evil ones among the intelligent ones have gone ahead to meet non-intelligent ones before the arrival of the intelligent ones. They are the good ones. Therefore, the good ones want to rescue them, but those who are to be rescued are they, are, they started stoning those who really want to rescue them. As a result of the work of the evil genius getting to them before the good ones among the intelligent ones àwọn tó rí wọn pé tọrọ yé láwùjọ àtàwọn tí ọ̀rọ̀ òye méjì lé wọn láwùjọ àwọn tọrọ òye yẹn wá ń kéré wọn tún wá pín sí méjì àwọn ẹni renu àtẹni burúkú àwọn ẹni burúkú náà àwọn tọrọ òye yẹn àwọn ló ṣáájú àwọn tọrọ òye dọdọ àwọn tọrọ òye tí wọn dá wọn ṣáájú wọn dọdọ àwọn tí ò yé wọn ti wá sọ pé àwọn ọ̀tá yín ló ń bọ̀ yìí táwọn yẹn bá ti wá dé tí wọn fẹ́ ṣe wọn lóore wọn mọ̀lẹ̀ wọn lóko I am talking about the political terrain of Nigeria. All these problems, Biafra, Republic, people killing there, there is as a result of these evil geniuses. They are manipulating the intelligence of those who are not who are not intelligent enough. Therefore, if you are intelligent, you remain their midst. If you don't leave the vicinity, you'll be killed because they have been manipulated. not only the southeast, including the southwest, including the south-south, including the northeast, including the north central, including the northwest. This is the problem. I stand up now. A refrain. No education. When I say no education, I mean no formal education. Not intelligent. But it's involved in talking. In a day, he can't make 3,000 naira. I now give him 100,000 naira. What will he do? You know, I cannot turn him to be, I can reorient, I can give a, an orientation to make him to be useful to the society. Like the president Tinubu did. I'm sorry, I I'm going Anyway, the lecturers don't fear any contradiction or critique when you criticize they are going to defend what they are saying you know when Tinubu became governor in Lagos state he did something all the area boys he converted them to kite kick against uh, indiscipline and uh, what the other one that was last last man ṣé ìwọ ọlọ́tọ̀ tó fẹ́ park orí yí ẹ̀ nítorí ẹ̀ yí ju ẹ lọ ló wà last man àti ṣé orí ẹ̀

tábìsì wa ń tò lẹ́kọ̀ọ́ gbígbé ìwọ tó lórí ẹ̀ yí ẹ torí ẹ̀ yí jù ló ń bọ̀ rí atlasma wọ́n dẹ̀ ti fún láṣẹ ẹ̀kọ́ kálukú ló sẹ́tù sáàyè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú òṣè yẹn the other way selfishness kò sí altruism mọ́ altruism you know is a philosophical uh, some tó sọ you are doing you are not doing this for yourself but you are doing it so that the society can be at rest there can be security. so nǹkan tó ń ṣe ń gba ènìyàn lẹ́kọ̀ọ́ ó ní òyà àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nígbà tí security padà dé. so this one that i'm talking about that uh, i made nípa moral decadency tí mo sọ yìí pé ohun tó kọ́ sí ènìyàn o àwọn olóṣèlú kàkà kí wọ́n lò wọ́n síbi tó dáa yàrá dùà of blessed memory ó bẹ̀rẹ̀ thank you very much that's good ó bẹ̀rẹ̀ program méjì ní south south ẹyọ kan ní north west particularly the north east àti north central ẹyọ kan kí ló ṣe ní south south nígbà tí problem bí ó pardon ó pè ní amnesty program somebody has been who is on wanted list suddenly government said you are granted amnesty, you are free. Then you are free, but not to go anywhere you like. Come to this camp. Let us give you a skill. They were supposed to be taken to India to learn some skill so that when they come back, they be useful and they be given some startup kits But some of their politicians who as members of that place did not allow it to really work the way it's supposed to work. Name not Alivejiri is to control those we call out of school children. He said, okay, kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ kéw. Ìjọba ni ẹ lọ kọ́ ilé kéw fáwọn àáfàá yẹn. Ẹ sọ fún wọn pé ìjọba kọ́ ló ní ẹ̀yin That's the problem with some Christians in South West. Àwọn òmò tí ìjọba fẹ́ ṣe. Yá àwọn Mùsùlùmí náwó mú ní hàn òun fi gbà wọ́n fẹ́ káwa ní security àwọn tí wọ́n ń lò láti dá wàhálà lẹ́yìn ẹ lọ kọ́ lé kí ó fàáfà tó tàfà bá gbọ́ pé ìjọba lónìí kò ní lọ bẹ̀ ẹ̀yin lẹ nílé kí ó but make sure that it is fenced fẹ́ẹ̀rí pé gbogbo elementary school ni wọ́n fence then let the community be committed to feeding them. Professor of Arabic and Islamic Studies now retired is an OBE nígbà tó lọ UK ní kúnyìn ló fún professor pọ̀pọ̀ náà ìbí I listened to a seminar tèmi àti bàbá lọ ńgbà tó ń sọ ó ní ní Maiduguri ó fi kan ṣe ẹ̀sáǹpù táwọn ọmọ yẹn bá ti lọ lé ọlídé tí à ń pé grains pọ̀ ní north wọ́n wá sọ fún ọmọ kọ̀ọ̀kan kó gbé àpò ọkà bàbà kan wá lọ́dọ̀ haúsá àpò ọkà bàbà kan kéré gbogbo wọn ló wá gbé wá wọn o ni wọ́n fi ń fún wọn ṣe pé ẹ̀kọ́ tí wọ́n bá ti mọ̀ ẹ̀kọ́ wọn ti jẹun o ni wọ́n fi ń fún wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń maintain wọn tí wọ́n fi wá create alimanjiri syllabus àwọn èèyàn ti bọ́ nìyẹn but later some of the politicians wọn ò tún fẹ́ jẹ́ kó work torí pé aburú làwọn fẹ́ ṣe so mo ṣàlàyé fáwọn ọ̀rẹ́ wa tó jẹ́ christian wọ́n ní ah, nàìjíríà haúsá náwó àmúníràrà o ẹ jẹ́ kí wọ́n náwó yẹn ká lè sinmi bí o torí tí mo bá náwó yẹn ń bẹ̀ yẹn wọ́n padà wá jí wá bí o and it's still not happening now. So that is what I want to say about corruption. Ẹ ò kí point mo méjì lẹ́ẹ̀kan nìyẹn. Injustice and corruption. Eh? Injustice and what? And corruption. Ó ní ò kí wọ́n rí nǹkan yẹn ṣe. Because of time, let me go to Hmm, accountability and justice eh, mo ti díìgì pẹ̀lú ẹ̀ náà díẹ̀ alakoman justice and excellence i want to change that excellence to goodness ọlọ́run pàṣẹ déédéé àti dáadáa ọ̀gá is applicable to you if you want to be successful golden kí ni wọ́n máa ń pè kí ni tí wọ́n máa ń kọ yín ẹsẹ̀ wúrà lélẹ̀ ọlọ́run pàṣẹ àti dáadáa justice and what goodness maybe because i'm in education mo fẹ́ lọ university court of medicine wọ́n ní three oh five lọ́dún kan ọmọ kan wá gba two hundred and eight ṣé kò lè tó bá study medicine ṣé ò ní pass ó máa pass ṣùgbọ́n torí pé èrò pọ̀ ni wọ́n fi pè ní three oh five ẹnìkan wá bá vice chancellor pé ọmọ yìí ìlú oko báyìí mà ló lọ fọwọ́rọ̀ eh, eh, ìyẹn fọwọ́rọ̀ gi community grammar school ló ti jáde kò mà sí medical doctor kankan nílùú yẹn ọmọ wọn ò mà ṣe mẹ́sìn rí justice demands that you shouldn't be given admission but goodness says you must be given what we call waivers and special considerations because tó bá ti lè ṣe mẹ́sìn àwọn aráàlú ẹ̀ ti là níbi àwọn àjàkálẹ̀ àrùn it happens to a time àkókò guinea worm sobia ìlú kan lákòókò èlò ní menace in the whole world tẹ́lẹ̀ ìlú yẹn gangan òní guinea worm ti pọ̀ jù. gbẹ́jà pé lákòókò i learned when i came to àkókò tẹ bá ń sọ àwọn facts wọ́n máa ń rò pé èèyàn bú ìlú yẹn. kí ló dẹ̀ fà ignorance àwọn nọ́ọ̀sì ń wá sí ìlú guinea worm wọn omi tí wọ́n mu nílùú yẹn sọ̀kan ni so ẹni tí sọ̀bì abá ti mú lẹ́sẹ̀ ń gbé ẹsẹ̀ lọ bẹ̀ ṣùgbọ́n ẹ̀mú kó wá sọ pé ẹ máa ṣe omi kẹ̀dẹ̀ máa ṣe wọ́n láwọn àjẹ́ ló gbà wá àwa wá ń kọ́ àwa ń kọ́ wọ́n nítorí pé yẹn iṣẹ́ ọmọ ìlú wa àwọn àjẹ́ yẹn ò ní jẹ́ ó dọ́dọ̀ ọ̀lú wọ́n ni wọ́n bá àbọ̀dì ẹ̀ wá United Nations àbí World Bank ni wọ́n wá ṣe hand pump sí gbogbo àdúgbò káàkiri kíkiri yẹn ṣe lọ rí. you understand? So the point I'm making here is ìgbà tí wọ́n ń ṣe hapop ní ẹwà gbọ́ point mo fẹ́ make nípa justice and goodness ó yẹ kí wọ́n ṣe sí gbogbo ìlú yòókù ó yẹ kó wà ní iṣẹ́ ó yẹ kó wà ní ìgbòròpá but goodness ibi máa pé ìbẹ̀yẹ ni wọ́n gbọ́dọ̀ lọ ṣe sí torí pé problem tí wọ́n ní yẹn particular problem ò sí láwọn ìlú yòókù principle of democracy sẹ́yìn ń lò sí ní ó sọ pé kí wọ́n ṣe gbogbo ìlú yòókù no that is justice they have to use goodness there. That is the principle of governance. Therefore, if we want to have security in this country, we want to have peace, these two principles must be upheld by the government. Principle méjì yẹn, kódà lọ́fíìsì yẹn gbọ́dọ̀ lò. Ẹ gbọ́dọ̀ lò, àánú mi máa ń ṣe àwọn obìnrin tó ń ṣiṣẹ́ wọ̀nyí. Gbogbo ara mọ̀ fọ́mọ ẹni lóyún oṣù mẹ́ta péré ni wọ́n fún un ní maternity leave ọkọ. Òyìnbó wà lóyún fún oṣù mẹ́sàn yóò wá lọ gba tún lè ṣiṣẹ́ mọ́nú oyún wọ́n ti bá jọba bí àjọ gbowó oṣù ni mi ò lè ṣiṣẹ́ yẹn o justice ló ń sọ yẹn goodness ni pé ìsìn human being ní àgbà lọ́wọ́ ṣé ó yẹ nìsín bẹ́ẹ̀ ṣe bí tínú bá mú ẹlòmíì ní ìsìn tìgbẹ́ burú dé gbogbo bẹ́ẹ̀lì jù ní òkú àsìkò tínú wa ń lọ ẹ̀yẹn ọ́fíìsà kan ti parí duty rẹ̀ ó wá jókòó justice ló ń sọ yẹ pé wọ́n níṣẹ́ kan lọ ṣe goodness sọ pé kó lọ ṣe kí wọ́n jókòó rẹ̀ so principle yẹn must be upheld in this country if we want security finally because of time because I want to maintain this time one fifteen this is one oh seven the role of institutions like federal fire service or let me say Ramadan, a training ground for social reform. I will read this only. Ramadan is not only about hunger and thirst. It's about reforming character. Fasting develops discipline. Tarawi, you know, Ashamutankiyen, builds spiritual strength. Charity reduces inequality. Ẹ̀rí pé náà àwọn èèyàn ń tọrẹ báyìí. Muslim àti ń gbádùn báyìí àwọn it reduces inequality tó lásìkò àwẹ̀ àwọn tálákà mọ̀ pé àwọn ò jẹun. kúrá bẹẹni. ni ẹlòmíì ti ń retí àwẹ̀ pé ó jábọ̀ pé lati jẹ rice látijọ́ ìdí gàrí mu abẹ́ẹ̀ ti rẹ́ni tó pín gàrí nínú àwẹ̀ kò sí àbí wọ́n ti ní aṣáámú lọ́dọ̀ yìí wọ́n wá fi gàrí sínú rárá wọ́n ó tún fi sínkì àwọn ọmọdé ò so it reduces inequality Quran recitation strengthens moral consciousness irú ìkúrá àtẹni ìkàlẹ̀ kan ẹ̀rí pé ó tún fẹ́ mọ̀ ká lọ ní hasbook you know the meaning of hasbook ó tó ọ is enough bárakàlà àfihàn Allah bless you torí pé mo rí pé bó ṣe ń kà á lọ yẹn agbára ló fi ń kà àwẹ́dẹ́ wà lẹ́yìn oúnjẹ tó ti jẹ lóru kò sí yẹ́ẹ́. أيها الذين آمنوا agbárí ni mo stop ń bẹ̀ ní ìbẹ́ka yòókù torí máa pè bọ́ tí n bá jẹun tí mo jẹ mú mi tàn á. yà á ayò alẹ́bìnà àmẹ́nu kú. màmá kà lọ àwẹ̀ ó padà gbòmí nìsín tó bá yá. so Quran strengthens moral consciousness ó máa jẹ́ kí consciousness yẹn ló gbé lẹ́ẹ̀kan yẹn ní hasbook. If Ramadan does not improve our behavior towards society, then we have missed its essence. The Prophet sallallahu alaihi wasallam said, "Whoever does not give up, give up false speech and acting upon it Allah has no need of living food and drink. àárọ̀ yìí mo débi iṣẹ́ ní eight oh seven eight oh seven mo kọ́ àwọn àánú àwẹ̀ àlọ́mí lòun mi lò àwẹ̀ wà ọlọ́run mi lò. ṣe à ń pé iṣẹ́ tíṣà tabadé laago mẹ́sàn-án kọ seven no ẹ gbọ́dọ̀ kọ seven thirty so that ẹni tó wà tó dé láti ó lè rí seven thirty kọ báwo ẹ ṣe dé ni mo di clear pé bí n bá dé laago mẹ́sàn-án mẹ́sàn-án ní n last week thursday mo dé iṣẹ́ níbi pásítẹ̀ ó nídìí o mo lọ sọ hospital ṣe èèyàn kan sí kì mo lọ wò tẹ́ẹ̀nì mo kọ́ bẹ̀ inú àwẹ̀ la wà yìí <laughs> true fasting reduces crime it does not increase it this time ta ní fasting gbogbo àtúnṣe aláàgbàdàgbà kò yẹ ká gbọ́ pé banditry kidnapping ṣẹlẹ̀ mọ́ if they are truly Muslims And that's why I'm telling you the other time, it's not faith they are manifesting. They are manifesting what you call extremism. I don't want to use the word fanaticism because fanaticism may mean fundamentalism. A Christian is a fundamentalist because Toba Gwadwani in Jesus' name is fundamental to him. So they are, oh, don't say in Jesus' name again. Okay, I won't say it. and he doesn't want to say it really. But he will not know the time say in Jesus, Jesus, you are blessed in Jesus' name. <laughs> so it's fundamental. To somebody you can call it fanaticism, but extremism, that is something going beyond what we know, beyond what and giving your own personal interpretation to the scriptures, personal opinion. There are exegetes, scholars, experts in scriptures What is their interpretation as a result of their learning? You now giving your own personal opinion. Abba, Quran is like, kill them wherever you meet them. So when I see Christians, you kill them. No, that verse came when there was a war between the Meccans and the Medinites. The Medinites led by the prophet, the Meccans led by the idolaters. Ọlọ́run wa ni ojú ogun lẹwà yìí o kò sáàánú lójú ogun wọn lọ ń pààyàn ń ni o torí ẹni bẹ́kẹ́ńtẹ́ bá ti rí lójú ogun ẹ̀ o ànábì wa ní except children old men and women and anybody that does not fight you then don't cut their trees and do not burn down their houses that is the law but ṣé táwọn eléyìí ń ṣe sójọ́ wọ́n á dé odidi village wọ́n á set their ablaze even if they are coming for war the messenger of Allah said do not set their their houses ablaze. òun ló fà á tó fi jẹ́ pé àwọn scholar jókòó apology to Trump the Muslim scholar says when you want to use area power, bomb and all these things, to fight sovereign sovereign countries, that I'm talking about Sharia, you have to minimize the collateral damage because it is the government that you are fighting, not the citizen. Because sometimes the citizens might not be in consonance with their government, but because they are under the government, there's nothing they can do. Therefore, when you now kill these citizens, it's wrong, it's injustice. So you have to guide it. You don't drop a bomb. We are in the market, for example, because an army is in the market. Do you understand? so gbogbo àwọn tó ń ṣe azan tó ń ṣe kíní àsìkò àwẹ̀ kò yẹ ká rí kidnapping ó gbà pé they are not true Muslims so the role of institution like the federal service finally the federal fire service plays a critical role in safeguarding lives and properties Islam recognizes and honors those who risk their lives to save others saving lives from fire hazards preventing disasters and responding to emergencies are acts of public service known in Sharia as khidma and communal obligation, communal obligation known as fardu kifaya. Officers must maintain professionalism and integrity. They must avoid negligence. They must promote public awareness on safety. Lead, lead by example in discipline and accountability. Their work aligns with Islamic principle of preventing harm dari ulimafasi do you understand practical solutions with evidence from Quran and Sunnah we have to strengthen our faith and moral education I, I have discussed both in my speech promoting justice and fairness in governance there must be community cooperation and collective responsibility. The messenger of Allah sallallahu alaihi wasallam said, "Unzur akhoka zolima al-mazluma." Assist your brother whether he's being oppressed or is the oppressor. Ah, the companion said, the prophet, we understand that of being oppressed. How can we assist an oppressor? He says, stop him from oppression. Stop him from oppression. So that is where federal service. So your work is community, you need community cooperation and collective responsibility and some other things. May Allah subhanahu wa ta'ala guide us right. May increase us in knowledge and understanding. Amen. Accept our act as, as ibadah. Conclusion. Dear brothers and sisters in Islam, security and safety are not abstract ideas. They are realities grounded in faith, law, governance, community compassion, and justice. Ramadan teaches us to refine our character and apply these Islamic principles in every part of life, from personal discipline to collective well-being. let us strive with Allah's help towards peaceful communities where every life is protected, every home is secured, and every citizen lives with dignity and hope. Let us emerge from this month more disciplined, more responsible, more just, more committed to protecting lives and property. نسأل الله تعالى أن يمنح وطننا السلام والاستقرار وأن يحفظ أجهزتنا الأمنية وفرق, وفرق الاستجابة للطوارئ وأن يجعلنا دعاة للأمن والسلام لا أسبابا للأذى والضرر May Allah grant our nation peace and stability. May He protect our security agencies and emergency responders. May He make us agents of safety, not sources of harm. Once again, I thank you very much for your rapt attention because I see everybody was listening. It's an honor. If you decide to do otherwise, there's nothing I can do. God will honor you wherever you are. Once again, I thank the federal fire service for giving me this opportunity to make my own contribution to the issue of security and peace in Nigeria. May Allah grant us peace. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.